عدلا كبيرا ẹ wá já yòǹbo oúnṣẹ́ ńlá Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ nífẹ̀ẹ́ anabi. sallallahu alayhi wa sallam. ìzámọ̀ ṣíta dára ẹni tẹ̀síad fakasi bí sọ̀lá tí a la Muhammad. sallallahu wa sallam. wọ́n ní téèyàn bá ń foríire ilé ayé yìí tó sì tún fẹ́ tọ̀run kó ṣáà ti ṣèkẹ́ kó ṣègbè anabi Muhammad. sallallahu alayhi wa sallam. Ah, tàbá dọ̀rùn tán tàbá gbé anabi náà á dá wa lóhùn mo gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ tẹ́ wá bẹ́ẹ̀ ṣe ń bá mi wá bíbá yìí lọ́dọọdún ọlọ́run ò ní fi ẹ̀yin náà lẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan ẹ àdánwò ó kéré ó tóbi ni ọlọ́run ò ní fi kan gbogbo yín mo wá rí pé bá ṣe ń ṣe kínní lọ́dọọdún ọlọ́run jẹ́ kí àdúrà wa túnbọ̀ gbà sí àdúrà tìyín náà á tún gbà jù báyìí lọ orí ẹ̀dá tó fi tiẹ̀ lẹ̀ tó ń gbọ́ tẹ̀lé ẹlẹ́ni ọlọ́run ní bá wọn gbọ́ tí bá ní kí n máa dárúkọ láti bẹ̀rẹ̀ títí dópin ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ ṣùgbọ́n ẹ̀ ní bínú bí mo fẹ́ fi táìtáì mo fẹ́ fi yá àkókò wa díẹ̀ lọ́jọ́ tòní. ẹgbẹ́ ọlọ́run bá tóbi ẹni tó bá mọ ìpàkòdó grammar school lọ́nà ògbòlòǹtò bàbá yìí ni wọ́n ṣí ibi tí wọ́n ti ń ta mọ́tò sílẹ̀ ẹjọ́ ẹ mú ìwé transfer yẹn wá wọ́n làwọn máa transfer fifty thousand naira báyìí báyìí ẹ mú ìwé yẹn wá. Thank you ẹjọ́ ẹ máa kọ́lẹ̀ o. ẹ bá ń gbọ́dọ̀ tóbi fún wájú Yusuf wọ́n gbìyànjú wọ́n gbìyànjú ọlọ́run ní jẹ́ kí iná tán owó yín ẹ jẹ́ kí n lọ sórí bàbá wa ṣéwò alhaji cousin afọláyan epsilon movie productions ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ wọ́n ti ń ta fíìmù wa láti ilẹ̀ wọ́n dẹ̀ tún ṣe ń ta lọ àìní ìta mọ́ ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ ṣé kí wọ́n bá yín kò ń ṣe àmà wa ni wọ́n ní ọgbọ́dọ̀ gbé wọn dìde. wọ́n ní pẹ̀lú àkáǹtì nọ́mbà wa. I ẹ já ṣe pápápá torí táyì. màá lọ sọ́dọ̀.